ìbéèrè ti yà bí wọ́n ní wọ́n ń pa àwọn kan ní salaf sẹ́mà wọ́n ti jẹ́ salaf àwọn companions anẹ́bì ní jẹ́ salaf o wọ́n láwọn ń tẹ̀lé àwọn salaf àndèmí <laughs> àtẹ̀yìn náà tàlàwà náà ń tẹ̀lé àwọn salaf náà ni ọlọ́run ọba wa yẹjú rẹ̀ ṣẹ́rí nǹkan méjì lẹ́kó papọ̀ tó yẹ ká yẹjú ẹ̀ annabuwa muhammad sallallahu alaihi wasallam annabi sọ́nù hadithi tó lẹ́sẹ̀ lẹ́ pé yadullahi ma'al jama'a au yadullahi alal jama'a in more than one hadith lannabi sallallahu alaihi wasallam ti rẹkọmẹ́ndì pé instead of kí musulmi kan kọ́ ma dá nkankan se fún rẹ̀ if he can cooperate collaborate with one more two three hundred more than that láti lè jọ yóòbá ní àátọ̀ sí ojú kan náà kọ bá tọ́bá pé léyìn òun là ń pè ní jọ èyí òun bẹ̀ẹ́nú islamu pé kàṣòwọ́pọ̀ wípé láti lè propagate ìsìlámù. but the problem ni pé ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ti wá kọjá lẹ́vù yìí agbọ́dọ̀ bára wá sódódó ọ̀rọ̀ tọ́bá ti wá di lẹ́vù pé ni we now see identity of ìjọ as a rival identity to the identity of Islam, then what you are doing is anti-Islam. And I will give you practical examples. Àmà àwọn ẹgbẹ́ lónìí tó ṣe pé tẹ́yìn bá wà ń position kan táwọn ọmọ Mùsùlùmí wà náà àwọn tó apply ẹ̀yìn ni ẹ ti kí wẹ́bà tó qualify. Ẹ ti kọ́kọ́ sọ fáwọn ọmọ ìjọ ti yí ná pé ẹfún mi ní list àwọn ọmọ o and you saw a muslim very very competent highly qualified but in most cases tó bá ipẹ́ wà ní orú ìjọ you won't have any choice but to disqualify him in order to favour ọmọ ìjọ what are we saying it means an identity is now being placed to rival the identity of islam eléyìn rọ́gbọ̀n àrà ọ̀nà tí èyàn fi lè gbé ọ̀rọ̀ àjọ ń sàṣepọ̀ tí ó fi di ẹgbẹ́ tọ́lọ̀wọ̀n ọ̀fẹ́ tàbí ọ̀fẹ́ láti sùnwà. nọmbà 2 gẹ́gẹ́ bí ọ̀kan náà àwọn àgbàfà alimọ́bìnrin àṣẹ wí pé lópin ìgbà táwọn èèyàn bá kójọ tí wọ́n wá ní nǹkan kan tó se pé yòwà lúnà àlẹ́yìí wáyò àdùn tó wa tàṣì eléyìn náà ó ti dìjọ tí ọlọ́run ọbọ̀ fẹ́ irú ilé ilẹ̀ gbọ́ pé in some cases unfortunately constitution fẹ́ ju alkùránì àti sunna nabi lọ ẹ sọ plainly we've been to some tá sọ fún pé tá bá yí tẹ́ ń se yìí kọ bá alkùránì mú kọ bá sunna mú response ọmọ musulmi ni pé ẹ alọ deliberate lórí ẹ and they may come up to say ilé ọ̀faramẹ́ <laughs> ilé wo alkùránì ń sọ́rọ̀ sádìísà nẹ́bí ń sọ̀rọ̀ so gbogbo àwọn ẹlímẹ́ǹtì báyìí lóòótọ́ ẹmọ́ bá wọn sí irú ẹgbẹ́bẹ́ àmọ́ mò ń rí pìtẹ̀ mò ń rí ẹ̀tírẹ̀tẹ̀ ká kójọpọ̀ ká se ń tí ọlọ́run ọba fẹ́ with the aim of pé bẹ́mìnìkan bá ń se ìbò ní ìrìndé tí ó fi rẹ̀ mí ẹ̀já pé méjì ká pé mẹ́ta ká remove gbogbo àwọn ẹlímẹ́ǹtì tí ọ̀dá yìí kó ń bẹ́ ìsókè wàláhù tààlà adam wasallallahu wasallamu wa baraka ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi